أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا قوة ولا قوة ستر والبيت عن صلى الله عليه وسلم رحمة الله وعلى آله ayé ní asálẹ̀ ní orí abala dáṣọ àtúnwáyé nínú tíra ti àgbẹ̀ní àlùdáhùn pẹ́pẹ́ ti bàbá wa ọ̀nà àti ọ̀pá gbàgbé tí a ti dúró nínú dárúkọ wa tí a bá bọ̀ lábẹ́ sọ̀láàtì alìlàdá a ti sàlàyé nínú àwọn alìlàdá. ìrun sọ̀látù sáfà bákan náà sọ̀látù mọ̀rí bákan náà àti tó sàlàyé fúnra wa sọ̀látù rọ́ọ̀kì ẹni tó wà lórí kan eléyìí tí a wá wà lórí ẹ̀ lọ́wọ́ ní sọ̀látù lọ́kọ̀ọ́ ìrun ẹni tó wá wà ahmed bọ́nà àbẹ́lì wọ́n ṣàlàyé fún wa yìí pé àwọn ìbáwárọ̀ wa lóríṣiríṣi tó sì ṣàlàyé bí a ti máa ń kí àwọn ìrun náà wọ́n láwọn àlàyé yìí ó tó bí ojúpọ̀nà márùn-ún sí mẹ́fà tó sì jẹ́ sí pé gbogbo àlàyé wọ̀nyí náà gbogbo ẹ̀ náà ló lẹ́sẹ̀ lẹ̀ lọ́dọ̀ ànábi sallallahu alayhi wa sallam bó tilẹ̀ gẹ́sí pé nígbà tí a bá tẹ̀síwájú a ó tún rí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn afáwa Fawzan tí wọ́n ṣe lórí àwọn ẹgbà wa bí wọ́n ti ní alẹ́ kì í tí ó máa yé wa yé kéwí pé kìí ṣe pé gbogbo ẹ náà la kàn lè sà lẹ́sà fúnra wa bó ṣe wù wá bíkọ́ ẹ pé àwọn ìdí kan bẹ tó lè dé ká kí mi bá mi yàtọ̀ sí àwọn ìyókù. àìsàlàyé fúnra wa bákan náà wípé solatul khawf kìí ṣe pé bíyànjú wà lórí àjò nìkan la máa kí èèyàn lè wà ní ilé náà ó sì jẹ́ sí pé solatul téèyàn kì í solatul khawf ló fi jẹ́sí wípé wọ́n jẹ́ pé wáyé pé sọ̀láàtùl khawfi àwọn kọ̀ǹdíṣàn bíi méjì gbòógì náà ni máa mú wa ké alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni ayẹ̀kú nàlà àdúù kí ọ̀tá ó wà wájú wa báyìí tó sì jẹ́sí pé ní yẹ̀hìlú kìtàlùkù tí ó lẹ́tọ̀ọ́ láti bárú ọ̀tá bẹ́ẹ̀ jà ogun tó yẹ pé irú àwọn eléyìí ni a ó rí wípé kéèyàn bá ọ̀tá jagun tá à ń sọ yìí kìí ṣe pé kéèyàn wà nírìn àjò nìkan ló lè fà á ó lè jẹ́ pé èèyàn wà nílé náà kọ́ta wa ká ni mọ́lé bọ́ta wa ká ni mọ́lé náà èèyàn ò ní tẹ̀rí ẹ̀ pé èèyàn ò ní kírun ló fi jẹ́ sí wípé sọ̀látùl khawf ó lè jẹ́ sáfàr ó sì lè jẹ́ hádọ̀r méjèèjì náà ni ó lè wáyé a ti ṣàlàyé bí ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ tá a kọ́ ṣàlàyé òun la sọ fúnra wa ibi àdísí tá a bá wa sáàlù gbónà àbí ifma tí wọ́n gbà wá àǹsọ́rí kódà àwọn ìṣàlàyé wọn pé àbáwá ìmọ̀mù ahmed tí wọ́n ṣàlàyé kó tó lójú ọ̀nà márùn-ún sí mẹ́fà wọ́n lè tí wọ́n yàn láàyò jù nínú àwọn. ọ̀nà wọ̀nyẹn ọ̀nà alákọ̀ọ́kọ́ ta ṣàlàyé síwájú yẹn náà ni wọ́n tọrọ òun ló ṣe é ṣe jù pẹ̀lú àyà tó ṣàlàyé fún wa bá a ti máa ń kírun ìyẹn ni wọ́n sọ fún wa yìí pé àwọn àkàn tó sáfù pẹ̀lú ànẹ́bì àwọn àkàn sì wà ní ọ̀tá báyìí lẹ́yìn bí wọ́n bá ti kí rákà ayọ̀ kan. pẹ̀lú ànábì ànábì ó sì nàró sí rákà ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ àwọn ẹni wọ̀nyí àwọn parí rákà kan yòókù tiwọn ìyẹn ló fi hàn yín pé àwọn yòókù tiwọn ní fúfú yẹ. báyìí làwọn yóò lọ tó wọ́n lọ fèsì àwọn àkejì náà wọ́n padà wá wọ́n wá jọyìn ànábì níbi rákà ẹlẹ́ẹ̀kejì tá ànábì kìlọ̀ báńdà bá ti parí rákà kan tiẹ̀ àwọn wọ̀nyí àwọn náà nàró sókè láti kí rákà kan yòókù tiwọn náà lẹ́yìn ìgbà tí wọ́n parí rákà kan tiwọn náà yìí ànábì ó sálámà àwọn náà ó sálámà pẹ̀lú ànábì súrà ẹlẹ́ẹ̀kejì níbi àdéhìí tá a fún àwa jábìr wọ́n ṣàlàyé fún wa yìí pé àwọn ó tó sáfù méjì àwọn ó sì jọ máa bá àrùn lọ ṣùgbọ́n gbà tí àwọn bá ti rùkú tán táwọn bá gbórí níbi rùkú sáfù tó tẹ̀lé ànẹ́bì ni ó bá ànẹ́bì lọ́ọ̀lẹ̀ sáfù kejì ó dúró. bí ànẹ́bì bá ti parí àwọn ìforíkalẹ̀ tiẹ̀ yìí àti sáfù tí ó wà tó tẹ̀lé ànábì àwọn sáfù kejì náà ó lọlẹ̀ wọ́n lọ ṣe ìforíkalẹ̀ tiwọn bí wọ́n bá ti parí sókè àwọn ò bọ́ síwájú sọ́ọ̀fù tó wà níwájú tẹ́lẹ̀ àwọn ò bọ́ sẹ́yìn wọ́n tún mọ̀ bá lọ. wọ́n tún jọ rùkú bákan náà wọ́n tún gbé ńlẹ̀ tí wọ́n bá tún lọlẹ̀ ànábì ó lọlẹ̀ pẹ̀lú sáfù tó tẹ̀lé pé pé pàwọn ni wọ́n wà lẹ́yìn lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ bí wọ́n bá ti parí pẹ̀lú ànábì pẹ̀lú rákà kan tí wọ́n yẹn pẹ̀lú foríkalẹ̀ wọn àwọn sáà tó wà lẹ́yìn náà àwọn náà lọ foríkalẹ̀ pẹ̀lú ànábì wọn àní ti sálámà ànábì ti sálámà pẹ̀lú àwọn sáà tó tẹ̀lé àwọn tẹ̀yìn náà àwọn náà bá ìjókòlẹ̀ wọn àwọn náà ṣe àtayá tiwọn ànábì sálámà gbogbo wọn sálámà lápapọ̀ eléyìí jẹ́ sífà ẹlẹ́ẹ̀kejì sífà ẹlẹ́ẹ̀kẹta tí a ó máa ṣàlàyé òun ni ti àdìsá bá wa Abdullahi bin Umar kí ọlọ́run kó bá yẹn sí wọn wọ́n sọ fún wa wọ́n ní sọ́là nàbí yìí sallallahu alaihi wasallam sọ́láàtà lọ́wọ́ bìhídà tọ̀ ìfàtẹ́yìn rak'atan wasajjatayn. والأخرى مواجهة العدو ثم انصرفوا وقاموا في مقام أصحابهم مقبلين على العدو وجاء أولئك فصلى به ركعة ثم سلم ثم قضى الله ركعة وأولئك ركعة متفق عليه إليه ó tún yàtọ̀ sí gbogbo méjèèjì àkọ́kọ́ ó sì jẹ́ sí gbogbo àwọn sọ̀rọ̀ àti wọ́n pa wá gbogbo ẹ̀ náà ni wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún wa pé àdìsí náà lálàáfíà pàápàá jùlọ bí àwọn àìmọ́ Ahmed ni wọ́n ti ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bó sì jẹ́ sí pé ní àwọn àfáà wọ́n mọ̀ pé àfáà àìmọ́ Ahmed níbi ìwádìí ìlálàáfíà àdìsí aṣáájú ni wọ́n bẹ̀ kí ọlọ́run kọ́ sábà wá yọrí sí gbogbo wọn. wọ́n ní nínú ìmọ̀ àti fún wọn kí solatul khawf wọ́n là níbi kí solatul khawf fi jọ́ka pẹ̀lú ọ̀kan nínú àwọn ikọ̀ kan nínú àwọn ìjọ ẹ̀. Ànábì kíráka kan tó sì ní ìforíkalẹ̀ méjì nínú. Bá Ànábì ti kí tán àwọn yìí. àwọn yòókù àwọn bẹ̀mí táwọn fèsì ọ̀tá ẹni gbogbo àwọn eléyìí tẹ́lẹ̀ sàlàyé fún wa yìí tí wọ́n rí mú wá lá àpèjúwe yìí eléyìí tí wọ́n kí lójú ogun ni tọ́jà pé wọ́n jagun lọ́wọ́ báyìí náà ni wọ́n fi kí àwọn náà. àwọn akéjì ń bẹ ní fèsì ọ̀tá àwọn tí wọ́n kírun pẹ̀lú alákọ̀ọ́kọ́ yẹn bí wọ́n ti pa wọ́n sì kú olórí irun àbá ní sẹ́ wọ́n wá sálámà ni àbí wọn ò sálámà nígbà wọn kú olórí irun tó fún ọ̀sọ́ ilé ìsinmi wọ́n ní wọn ò sálámà ìtọ́lẹ́sẹ̀lẹ́ jù fún wọn ní wọn ò sálámà wọ́n wá lọ dúró fíìmù ọkọ àṣùhábì ní láàyè táwọn tọ̀hún yẹn náà dúró mọ̀kàbìlì náà alàlà àdó àwọn náà tún lọ fèsì àwọn ọ̀tá káwọn gbàgbé lẹ́yìn pé táwọn ọ̀tá ń retí ni wípé kápá káwọn kírun lọ́wọ́ káwọn wá pò wọn amábíyá ti kírun nínú àwọn tó fa tí sọlátul khawf lójú ogun tó fi wáyé nínú rẹ̀ lélẹ́yìí nítorí wọn fi apá àwọn àpò yìí mọ́lẹ̀ hàn ìbírun ṣe pàtàkì tó ẹ kírun ẹ sì tún fèsì àwọn ẹ dára ẹ sí méjì káwọn kan fèsì ọ̀tá kẹ́yìn kan máa bá wọn lọ gbẹdọ akéraka alákọọkọ tán àwọn tọ̀hún yẹn náà padà síbi táwọn tọ̀hún dúró tẹ́lẹ̀ àwọn tí wọ́n dúró tí wọ́n fèsì àwọn tátẹlẹ àwọn náà padà wọn wà bá nẹbi lórí laka ẹlẹ́ẹ̀kejì. wàjà àwùlá yìí ká fasọ́lá bí yàrá káta àwọn yẹn ti padà anabi kéraka kan tó kù pẹ̀lú wọn tó ń bá sálámà lẹ́yìn anabi ó sálámà bá anabi àti sálámà kété bá anabi àti sálámà tó ń bá kọ́dọ̀ a ò láyé làkàtà àwọn wọ̀nyí àwọn tẹ̀kan wọ́n parí wọ́n san gbèsè rákàkà tiwọn bẹ́ẹ̀ làwọn eléyìí náà àwọn náà san gbèsè rákàkà yòókù tiwọn. ẹ rí pé ó tún yàtọ̀ sí sífà méjèèjì tàkọ́kọ́ tá a kọ́ sọ lẹ́ẹ̀kan. ọ̀nà kẹrin tí àwọn afa ṣàlàyé wọ́n ní wàmí sífàtì sọ̀látùl khawf nínú bá a ti tún wọn kí sọ̀látùl khawf àyùsọ̀lì àbíkólì tọ́ ìfàtì sọ̀látàn ó ní kí ẹnìkọ̀ọ̀kan kó kí tiẹ̀ wàyùsọ̀lì màbíà kasi salama kaki pe kasi salama wọn lé iná àbáwá ahmed àti àbáwá abu dawud àti àbáwá nisai àwọn náà ni wọn gba wọ́n ṣe ìkọ́rọ́jù àdìsí náà nínú àwọn tíra wọn. ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún mọ̀rọ̀gbẹ́lẹ̀ yìí kò ní àlàyé kan lọ títí nínú ó kálukú òkìtì ẹ̀ bíi àti máa ń kírun wọ́n ẹ̀kọ́ wá bá wa ní sáfàrù ẹni wọlé náà mú wá dàtẹ́lẹ̀ ẹni ọ̀rọ̀ lákàbí níbi náà ó fi hàn yín pé sáfàrù ni torí pàpọ̀lọpọ̀ àbúrò ìfẹ́ mú wa bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ lójú ogun pàpà jùlọ ogun látọ̀ nìkan pẹ̀lú àwọn àlàyé tó wáyé lójú ogun náà. rìkọ́ ìyẹn náà àbá ṣàlàyé pé tẹ́kùn tẹ́kùn pè ní látọ̀ nìkan pé ààyè tó gùn yẹn ti wáyé gangan nínú àwọn ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ tí wọ́n sọ pé ààyè yẹn gangan náà ń pè ní àrìkọ́ àtàwọn ọ̀rọ̀ míì náà pẹ̀lú àwọn àlàyé àwọn ọ̀rọ̀ míì tí wọ́n sọ tàbí àṣìwẹ̀ ní pé ò ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún mẹsìfàtì sọláàtì lọ́kọ́ máa rọ̀ wáwù jábìr àfọwà jábìr lọ́gbà ilé náà wá. wọ́n ní فأقبلنا مع رسول الله صلى الله عليه وسلم حتى إذا كنا بذات الرقاع يعني ذات الرقاع إلى أن نفاس بلينا ولا أن لجوك أما جاري كلا نبي àwọn táwọn ọdẹ àyè kan tá à ń pè ní dátọ̀ dìkọ́ à àwọn ń rìn lọ bẹ́ẹ̀ títí ìlà kọ́ ọ̀lẹ́ títí tó fi wá di wípé nóòdì yàrá ìsọ̀dà wọ́n pè wọn ìgbà wọn pè wọn pàṣọ làbẹ̀tọ́ ìfàtẹ̀rọ̀ kàtẹ́yì anabi kiraka méjì pẹ̀lú àwọn kan pàtàkì kiraka méjì pẹ̀lú àwọn yẹn fún màtà àmàrú àwọn yìí àwọn náà tó bọ́ sẹ́yìn fasọ́nà bìtọ́ ìfàtí òkúrọ̀ rakàtẹ́yìn bìtọ́ ìfàtí òkúrọ̀ rakàtẹ́yìn ànábì tó kíra káàbí di pẹ̀lú àwọn míì kọ́ọ̀lù àfọwọ́ tó gbàdí sí wa wọn ni wàkàrà ti rasulillahi sallallahu alaihi wasallam arba'u wọn ta báwo dáadáa á lè pé ìrántá ànábì kí rákà mẹ́ta ànábì jẹ́ wàlíkàwọ́ mi rakaata ṣùgbọ́n àwọn àjọ tá a nàbí kírun fún ẹ̀ tí wọ́n jẹ́ raka mélòó mélòó wọ́n jẹ́ raka méjì méjì abẹ́ẹ̀dẹ́ka. àdìsí náà bákan náà mutafaqun di sífà ẹlẹ́ẹ̀karùn-ún sẹ́wọ́n sífà ẹlẹ́ẹ̀karùn-ún yìí àwọn bá wa ṣàlàyé lórí ẹ̀ pé wàá bí ìsìnfà wọn náà síbà tá a sọ yìí ìdáàlám yashtad alqaw tí ìpayà wọn ò bá lè pọ̀ làá kí àwọn eléyìí tá a sọ yìí pé eléyìí tá a ṣàlàyé tẹ́lẹ̀ sí yìí bí ìpayà wọn ò bá lè pọ̀ ni o torí pé bàtà alánàbí yóò kíra àwọn méjì yóò kíra káà méjì fún wa yóò pé yóò tún kíra káà méjì fáwọn míì náà yóò tún pé ẹni pé ojú ogun kò lè pọ̀ lẹ́yìn ṣe ojú ogun eléyìí tó yẹ pé bí a ń tà wá sọ́là tọ́ àánú tẹ́ẹ̀dì tí wọ́n máa gún yàn ní ọkọ̀ báyìí tí wọ́n máa ta àwọn èèyàn lọ́fà wàdọ́rọ̀ àbí ká máa bẹ́ àwọn èèyàn ń dà ká máa bẹ́ àwọn èèyàn lórí bọ́ọ̀lẹ̀ wàlìkàrú wàlìfàrú lẹ́yìn tó ṣe pé ogun ọmọ yóò máa lo òkè yóò máa lọlẹ̀ táwọn èèyàn máa sá sí yìí táwọn sá sọ̀ kẹ́lìmà kárù àti fárù ní èdè lárúbáwá ibi wọ́n ti sábà máa ń lò jù náà ni àwọn àfẹ́ elédè làwọn ní àlùjù wàtàrọ́jù òun ni kọ́tà ọ̀fẹ́ jálu ni lógìgì ìjálu ni kọ́tà ọ̀fẹ́ jálu ni lógìgì yìí tí ó wàá fa kó ṣe wípé tàrọ́jù ó fẹsẹ̀ lẹ́sẹ̀ lómi fẹ̀lẹ̀kìtàlì níbi ojú ogun pé sáà ní bẹ́sẹ̀ yìí díẹ̀ báyìí. ní lílo rẹ̀ tí wọ́n ń lò ń bí kárù wàlúfàrù lárúbáwá máa ń lò bẹ́ẹ̀ nígbà tó mo bá le tó ṣe wípé báwọn yẹn ti ń sá sí yìí ni wọ́n ń sá sọ̀hún. wọ́n á tún máa lo àwọn kẹ́límà yìí náà láti lè ṣàǹfààní inú èdè lárúbáwá wọ́n sọ wípé kárù nàkìl kárù nàkìl tí wọ́n bá ní kárùn nàkìl wọ́n ní tí wọ́n gbàdúrà pẹ̀lú ẹ̀ ní habilon mẹ́lì yusaadu bihi ila nakhalati ẹ̀rí wọ́n ní habilon mẹ́lì fi yusaadu bihi ila nakhalati òun náà ní àwọn okùn kan tí wọ́n so papọ̀ mọ́ra wọn tó ṣe wípé ẹni ọba fẹ́ lọ kálà bínú lókè ẹ̀rí òun ni ó so papọ̀ tí ó so mára tí ó fi gun igi làbínú lókè wọ́n ní wọ́n máa ń pe kárò yẹn náà wọ́n máa ń pè bẹ́ẹ̀ wọ́n wàá ṣe ìdọ́fà àtẹ̀sí kárò nàxíì. bákan náà sì tún ní lárúbáwá tó lè sọ yìí pé kárò nàhàá wàlẹ́yìn kárọ̀ nàárù wàlẹ́yìn tí ládùúgbò bá sọ eléyìí náà àgbà tí wọ́n gbà lérò lórí ẹni wípé àdàmà rọ̀tán ẹ̀rí àdàmà rọ̀tán báàdà òkùrọ̀ bóòlù ti ń lọ lọ́sàn-án dé eléyìí ń súnmọ́ kẹ́lí máa tẹ̀kírà pé ń lọ ń dé kí nǹkan máa ń lọ kọ́ máa para. fárọ̀ náà eléyìí gbajúmọ̀ tẹ́wájú fárọ̀ sáì fárọ̀ sáì bìmánà mọ́dá bìmánà asra àbí kọ́kọ́ pé ní fárọ̀ sajib bìmánà sajib tẹ́wájú asajib sẹ́yìn wáyà tó sí sígìn. asajib ayé alimusajẹ ẹni tí wọn fi sẹ́wọ̀n hmm? ayé haroba ọsà ẹni pẹ̀lú lílo wọ̀nyí àti túmọ̀ yìí náà pẹ̀lú bí wọn ṣe lò nínú náà ni wípé pẹ̀lú ìsopọ̀ ọ̀rọ̀ tí lókè wọ́n ní ẹni tí ogun ọ̀bá lé pọ̀ tẹ́rù ń bà yín ò lé pọ̀ tí è ṣe wípé tàwa sùnù kánù ṣẹlẹ̀ tí wọ́n gún àwọn èèyàn gúngún tí wọ́n ń ta àwọn èèyàn lọ́ba takuta tí wọ́n ń bẹ́ orí àwọn èèyàn bọ́lẹ̀ tẹ́yìn náà rí báyìí. àwọn àni kárò wà fáwọn òsì máa ṣẹlẹ̀ ń bọ ìyẹn sásìbí yìí o ibi ìlẹ́gbàá o kò máa ṣẹlẹ̀ tọ́wọ́ ẹ̀kọ́ bá lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn èyí tí a máa kí irú ẹ̀ làwọn ẹ̀dá kọ́ sọ ṣáájú káwọn kò fèsì wàhálà yẹn káwọn kò máa kírun lọ yóò sì wá máa ní kíni yóò máa ní kíráka méjì náà là lẹ́bi òkì bí èyí tó lè pé ká lẹ́bi òkì ráka kan pẹ̀lú àwọn kan káwọn yóò tún sáré lọ lè fèsì ọ̀tá káwọn lọ sáré fèsì ọ̀tá káwọn mi tún wá jọ ìrákà kàmí káwọn ẹbí ọ̀pá rẹ̀ káwọn sáré san tiwọn ẹ̀rí pé tí wọ́n bá san yóò wà áhá yóò ká kí jàmá gan la torí gbogbo àwọn eléyìí àlàyé tó bá dé kó yí wa bẹ́ẹ̀ náà ni wípé ká lè máa bí wọ́n ti kí kápọ́ bá ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ká lè mọ̀ pé ìròyìn ṣe ń tà fọwọ́ funfun yẹ mú aláwọ̀ yẹn wà lójú ogun ọlọ́run ògùn wọn nírun aláwọ̀ yẹn wà lọ́wọ́ pẹ́rù ń bà wọ́n ọlọ́run ògùn wọn nírun kí wọ́n làwọn abẹ́ sọ pẹ̀lú wọ́tẹ́ pé fóònù ló ń tẹ̀ tásìkò òru fi lọ. àbí o ò rí bí pílánì ara ẹ láti jọ yìí pé àsìkò oorun kọ́mọ̀ máa bọ́ sásìkò tó máa dáná mo dáná lọ́wọ́ lè jẹ́ kí n bá wọn kírun yàrá kó sì jẹ́ sí pé gbogbo ìgbà náà ló ṣe constant bẹ́ẹ̀ fún ọ nínú òṣìṣẹ́ rẹ̀ kọ lọ́ọ́ máa yẹ pé ẹni tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ aburú lélẹ́yìn. wàlám yóò kí n tẹ̀fúrí ìkólẹ́kọ́ omi wọ́n ní kò wá rọrùn ká pín àwọn àjọ yìí. àwọn àjọ yìí kò rọrùn fún wa wàsọ̀lá tùmú àdámánú kírọ̀ ìrún wọn máa wá bá a ti sọ sáyìn òní o wàhánà wàkútù sọ̀lá àsìkò òórùn sì ṣe àsìkò òórùn dé sọ́lù àlà asábì àdìhì ẹ̀rí sọ́lù àlà asábì àdìhì ẹ̀já tó ń báyìí wàhálà mi yóò kí n tẹ̀fúrí kòlíkọ́ omi kò rọrùn fáwọn àjọ yìí láti pínra wọn wàsọ̀rọ̀ àtúntò aláàmọ́dúkìrọ̀ ní tìrún wọn wà lórí bá a ti sọ sẹ́yìn kò rọrùn fún wọn bẹ́ẹ̀ wàhálà wàtú sọ̀lá àsìkò òrùsì ti tó wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé gbogbo àwọn sífáàtì tá a sọ yẹn náà bá a ti rí mi tó tún rọrùn nínú ẹ̀hún náà kankan tó lè má rọrùn bẹ́ẹ̀ níbi tọ́wọ́ tí mo lágbára dé wò láti mọ̀ pé o ṣe pàtàkì pọ̀. wọ́n ní sọ́lù àlàhásábì hàlì hẹ́m kó kálukú ọmọ kí bọ́ bá ti wà náà ni o. rìjà àdáhùn wà rúkú bá a na ẹ̀ríkà. ọ wà ní pé. ò sá lọ náà ni o ò lójú kan o sì ń fẹsẹ̀ rìn náà ni la pápá lọ ọlọ́run sọ amẹ́ àwọn nǹkan wọ̀nyí tiẹ̀ ń gbọ́ inú àwọn tá a mọ̀ gbọ́ tí máa ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì lórílẹ̀ nàìjíríà mi ó ti ṣẹlẹ̀ sáwọn kan rí tí wọ́n sì pàdé àwọn dáadáa lójú ọ̀nà kí wọ́n kálu gbó ẹlòmíì ò tiẹ̀ ní ma ibi tí wọ́n bá jáde tẹ́ńtọ́ kálu gbó tí kan láàrin lọ́nù gbó tásìkò òun dé àsìkò òun tún dé ba yóò kírun náà bẹ́ẹ̀ náà ó ò lè dúró lójú kan máa kí bó ṣe lọ náà bẹ́ẹ̀ náà lè léyìn náà ẹ wà lójú ogun ó ò lè dúró kọ̀ọ̀pá kọ́ ẹ dúró ẹ máa kí bẹ́ẹ̀ náà asábẹ̀ẹ́sì wà náà ẹ máa kí bẹ́ẹ̀ náà. kẹ́nìmọ̀ àrìjà láńbí àwa ọmọdéke bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ kì í ṣe jámù rọ́júlù rìjà àlùtọ̀ ọ̀mọ̀tẹ́lẹ̀ o. sọ̀rọ̀ pé taba ní rọ́júlù á ní kẹ́ni mufrad abẹ́ kọ́ taba ní jámù rọ́júlù ńkọ́ nàám rìjà àbẹ́ kọ́ ni mọ́ rò pé wọ́n sọ bí yìí o kéde pé rìjáàlù àwọn ọkùnrin rárá rìjáàlán masdari ni masdari kẹ́ni masdari rọ́jàlá hmm? yurọ́jìlù rìjáàlán kọ́tàlá yukọ́tìlù kìtàlán. ìyẹn ó máa jẹ́. àǹfààní fún wọn náà tọjọ́ máa kẹ́kọ̀ọ́ wípé eléyìí sì ní bí wọ́n ṣe gbé wá yẹn a ó rí wípé màùsùà rẹ̀ gbogbo màùsùà lóga náà bọ́ ọ bá ti ma mufradatul kẹ́límà kọ̀ọ̀kan tí ń bẹ náà lùkùránì náà àti uslubu kùránì ọgbọ̀n lárúbáwá dáadáa náà. torí pé eléyìí kẹ́límà yẹn láti wọ́n ti mú wa láti nà áyà kúrá náà nígbà tá a bá padà débẹ̀. wà ní rìjálá òórìn náà ni nírìn tá a sì ń sọ yìí kìí sèrìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o rìjálá ìrìn tó yára ìrìn tó ṣe kẹ́ni ìrìn tó yára tí e sèrìn fàájì ìrìn ẹni tẹ́rù ń bà bíi tí nǹkan ń le. wàrùkùbánà abọ́ òsì wá ń bi nǹkan gúngùn náà ni ọ wà lórí nǹkan gúngùn. bóyá ẹni tí wọ́n ń lé tọ́wà nù mọ́tò àwọn kan ń lé àsìkò lùsì tó wọn ò sì fi ọ́lẹ̀ wọn ò sì bá wọn bó o ti wà wọn àsìkò ń tọ́ ọmọ kí nù mọ́tò náà. àbíbì kan lọ sásì ni tọ́ ọ̀ gbọ́dọ̀ bọ́ ọ́lẹ̀ nù mọ́tò. ọ̀dà àwọn kan mi máa bẹ̀ ṣe pé kọ́lọ̀ kó sànù wá yóò máa ní àwọn oríṣiríṣi experience ọ wà nínú omi bóyá alápèjúwe ọ wà mọ́tò lọ ọ̀nà ibi tẹ́ ẹ ti máa gbà náà ni bàbá débẹ̀ bá há sínú omi káwí kábọ̀ gbàdá mi ni pé kéré omi ti bo gbogbo mọ́tò ó lè lọ́wájú ò lè lọ ẹ̀yìn àsìkò ló sì tó nínú mọ́tò náà lọ wà mọ́tò kọjú sí kíbla o kò kọjú sí kíbla o ó kírun gbòòdì wọ́n ti máa páyà yìí pé ah ta ni ọba yọ ń bí báyìí sómi ò ní gbé mi lọ àti pé mi ò gbé ọ lọ kò gbé ọ lọ lórí ìpayà ilé ìtọ̀ wàhùn náà ó sì kẹ́ni ó kírun jàmọ́ ilé tá à ń sọ tó fẹ́ dá ìgbà táwọn èèyàn fẹ́ máa rẹ́rìn lórí èyí náà bó ṣe rí òun náà ká lè mọ pàtàkì irun mọ̀ ni ká lè mọ̀ pé irun ju ọwọ́ táwa fi mú un lọ nígbà wọn ti gbọ́ pé wọ́n ti kírun tẹ́lifíṣàn máa rẹjọ́ mi rò tẹ́lifíṣàn ní nǹkan mi tuntun pàtàkì lẹ́mìí ẹ̀jùrún lọ. àwọn afọwọ́n tẹ̀síwájú ní lèkébìlàdì wàgọ́ ìrìkà òun rìnrìn yárayára lọ kọjọ eré kọjọ rìn ọwọ́ àánú orí nǹkan ọ̀gùn lèkébìlà níta ń sọ yìí ó dájú kọ kébìlà ni wàgọ́ ìrìkà àbí kò tiẹ̀ sọ opportunity kó o lè kọjú sí kébìlà yumiuna birukui wasujud bọ́ọ̀sì máa wá kí ni wípé a ní orùkú orùkú rẹ léyìí tá a ti máa nì a ní orùkú rẹ ń bí ọ máa rùkú pẹ̀lú pé ó máa sàmì àmì lọ́ọ́ máa fi rùkú àti máa bójú ìwà fúnra wa rùkú rẹ lè mẹ́jù báyìí lọ Allahu akbar sami Allahu limani hamida. Allahu akbar ẹ rí i pé forí kan lẹ̀ ó tún ṣe kéne ó tún ju bá a ti rùkú lọ bó ṣe kí ogun ọ̀run rẹ̀ tó fi tán nù. imma hadaran aw safaran ìyẹn ni pé ọ wà ní ìrìn àjò ní àbílẹ̀ náà lè sùwà. asábì tọ̀ọ̀kọ́ ti hìn bẹ́yẹn bá ṣe lágbára àti lè kí wọn wá ní wàláyò ákírù sọ̀lá o ò gbọ́dọ̀ lọ́rùn lára kọ́ wá jẹ́ sí wípé ẹ̀rí tó o fẹ́ mú wá tó jẹ́ ọlọ́run lára òun náà ní gbogbo àwọn nǹkan ti kà sílẹ̀ kò gbọ́dọ̀ wáyé o wọ́n torí pọ́nà ọba àlejò lánàá kulẹ̀ sọ fún wa ní Suratul Baqara yìí pé fàyẹ̀ hifton tẹ́ ẹ bá ń páyà tẹ́rù gègé dé tí dààmú dé tí wàhálà ṣẹlẹ̀ fàrìjáàlà ẹ wá ń rìn lọ ni ẹ ń sá lọ ni lórí pẹ́ǹfẹsẹ̀ ẹ̀rìn lọ́tẹ̀ ń sá lọ náà níwà áwòrúkù bá nání abẹ́ ẹ̀sì tí ẹ̀ gùn kánní àdìpẹ́ tí wọ́n máa gùn lásìkò táwọn ayá ìfi sọ̀kalẹ̀ ńgbà náà ní kánní kàn gẹ̀ṣin kàn gùnrà kúnmí àmọ́ nísìnyí mọ́tò lógun ní kódà pléènì náà lẹ wọ̀lẹ́ fi ń sá lọ ní wọn a tún ṣe kíní kan àwọn china kíní kan ẹni wá ti rí kíní yẹn ò lè gbàdúrà méjì lọ kò lè gbàdúrà méjì lọ báyìí wọ́n ṣe èyí tèmi rí design rẹ̀ bíi exactly gẹ́gẹ́ bí káfíńtì táyà mọ́tò bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣùgbọ́n yóò wá dínà òru yóò dúró lóru báyìí ẹni tí ó drive ẹ̀ ó lè jòkó lẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó lè jòkó ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lè jòkó lẹ́gbẹ̀ẹ́ ó lè máa lọ yọ̀ọ̀ra máa lọ ìgbà tí kò ní pẹ́rẹ́ lórí ilẹ̀ yọ̀ọ̀ra máa lọ ní tẹ́ẹ̀ máa wò báyìí. ó lè máa rìn orí títí tẹ́ ẹ̀rín yẹn náà lòun náà máa tọ̀ lọ o títí yẹn náà lòun náà máa tọ̀ lọ kò ní òun yẹn lókè púpọ̀ akálà tí tọ́wọ́ wá kan tọ́wọ́ rí pé ibi tí ó wà yìí bóyá kò ní gbà ó ló lè lòkè púpọ̀ kìí ṣe kó gbogbo dìsáyè tí mo rí yìí títóbi rẹ̀ kò lè dúró táyà tipa àbí kápẹ́ táyà tírélà lọ ní ìgbà wọ́n lè wọ́n dá nàìjíríà o fáta wá ti kó odò ọ̀bùn lọ́nà àbàdàn láti tẹ̀ ọ́ máa lọ lórí mọ́tò oògùn ní wàhálà ọ́ máa lọ lórí àwọn mọ́tò yòókù ọ́ máa lọ tiẹ̀ tó lọ balẹ̀ wájú náà ni ó tún máa lọ rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì yára náà níwọ̀n bá tiẹ̀ ló ń bẹ̀ ni wípé wípé tẹkinọ́lọ́jì náà ló tún advance débẹ̀ o.

bàbá náà wá sàlàyé fún wa pé wà rìjáàl wọ́n ní rìjáàlù tá à ń sọ yìí wọ́n ní jámù rọ́jìl òun ni o kese rọ́júlù rọ́jìl ẹni tó ń rìn lọ ẹgbẹ́ kọ́tìlù kò yé. ẹni pé aláwàsílù yẹn ló wá abẹ́bọ̀ tó sọ pé rọ́jálà yùrọ́jìlù rìjálà ó tún lè wá dé rọ jìlá náà tí mọ́sítà rí sùlásì rẹ̀ wà wá dé kọ́tàlà ìkọ́tìlù kìtàlá kẹ́kọ̀ọ́ jẹ́ pé ní kọ́tàlà ìkọ́tìlù kìtàlá bákan náà. gbogbo àwọn eléyìí àlàyé náà fẹsẹ̀ mọ́mọ́ pé ká lè mọ̀ pé kèé ṣe jámù rọ́júlù tí wọ́n gbọ́ yín tẹ́lẹ̀ o. wọn wà wà lè inú aláàrìjì lẹ́yìn ní màṣíyàn wọn wà lórí ẹsẹ̀ méjì tí ń rìn lọ. àwọn wá kìfà ó sì tún lè mú tùmọ̀ pé yẹn dúró náà lọ́wọ́. wọn wà rukuban rukuban tá a sọ yìí náà wọn ní jámù tó gùn kan ni túmọ̀ yìí. ní tẹ̀síwájú láti tún mú nọ́kítọ̀ mi jáde fún wa bàbá ni wà yóò sọ àpò àyà àmàlàmá òfin sọlá tìlọ́kọ́ mìíràn sílà wọ́n ní wọ́n fẹ́ fẹ́ tó wá fẹ́ kí sọlá tìlọ́kọ́ pàpà jùlọ tí wọ́n wà lójú ogun ẹ̀sìn àyà àmàlàmá òfin sọlá tìlọ́kọ́ mìíràn sílà kó o jẹ́ kí nǹkan ìjà rẹ wà lọ́wọ́ rẹ o ẹ ò máa o láwọn nǹkan ìjà rẹ ò kó sẹ́gbẹ̀ẹ́ nìkan o kó gba fẹ́ kírun kí ìmọ̀ wá wà mí kan káàdà wà mí kan rárá ọlọ́run àbẹ lọ́run ogun o ṣùgbọ́n àlàyé là ń ṣe gẹ́gẹ́ bí àwọn lórí pé kì í ṣe kó parẹ́ nú ẹ̀sìn a lè sọ pé kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n àbẹ lọ́run kò mú ṣẹlẹ̀. máa yẹ tó bí anásì àwọn nǹkan tó yẹ pé ó lè fi dáàbò bo ẹ̀mí ara rẹ̀ wàláyò kílùú lìkọ́ òlì ìtàhálà kò sí wá ní jẹ́ fún un kò ní jẹ́ ẹrù fún torí pé ọlọ́wọ́ bá àlejò ọlá náà ó sọ fún wa pé ìyá àkòdó àṣìlẹ̀ àtàwọn kó ń kálukú náà kó ń ṣe kíni o ká mú nǹkan jà wọn lọ́wọ́. wọn wá fífi lùsí tẹ̀sílẹ̀ káwọn àpèjúwe lílágbára ìpayà hálàtọ̀là hárọ̀ hálàtọ̀là hárọ̀ ní ìsinsìnyí pé èèyàn ń sá lọ mini àdúwìn téèyàn sábọ̀tà ni àwọnsẹ̀ ilé àbí àgbá òjò ńlá kan ya ẹni bá ti fi dágbàrá náà ti yarí ẹni bá yẹn ti máa sá lọ sẹ́yìnlú ń bẹ̀ yẹn ni àgbá àgbá òjò àwọnsábọ̀ ẹ̀yìn àbí ẹranko abèékánná gbogbo ẹranko tó bá ti lè pààyàn jẹ tó yẹ pé èèyàn máa sá fún bóyá òun lèèyàn ń sá fún ni áwọ́ fàwátì àdúgbì ìyàtọ̀lógbòwò àbẹ̀yàn ń sá fún bíbọ́ lọ́wọ́ ọ̀tá kan tó yẹ kó wá yàn kí ọlọ́wọ́ sànù wa láwọn àsìkò táwa yìí táwọn èèyàn máa jí àwọn èèyàn gbé wọ́n wá jí gbé lọ ní igbó kan bí wọ́n ti wá tútù lẹ́ẹ̀bí títí wá ń sá lọ àsìkò òun tó wá tó abẹ́rẹ́ kan tí ọmọ bẹ́yà wọ́n bọ̀ lẹ́yìn àbí ń wà lẹ́yìn máa sá lọ máa kírun lórí ìrìn sá lọ rẹ náà ni ọlọ́run ò ní ojú mẹ́wọ̀n ká tuntun ọmọ òun máa lọ oṣù máa kírun rẹ lọ ẹ wò sílámù bó o ti ń lọ náà máa lọ máa kírun lọ má dùn ó pàgbà abẹ́ kírun ni àwọn atọ́jú wa ti nàbà sí pàgbà fẹ́ kírun ẹ̀jẹ̀ kírun àwọn òní gbọ́ o kò sí tọ́ka pẹ̀lú pé ọ̀fẹ́ kírun ṣùgbọ́n wọn náà ń sá lọ kò sí kírun náà òun rìn lọ náà. fàyísọ́lì bíi àdìrẹ àlà wọn lọ́wọ́ máa kírun pẹ̀lú àlà tó wà náà ni o ọlọ́kì bá ọwà lórí nǹkan ọ̀gbọ́n ni àwọn máa ṣìyà àbúrin lọ mọ̀sẹ́ kíbìlà lé kíbìlà tì ọ́ dájú ni wa ghayra mustaqbili àbò tí ẹ̀ dájú kọ́ kíbla ni yúmi òbí rúkú yúmi òbí rúkú ẹ̀ wà sujud ó sì máa fàmì rúkú ó máa fàmì orí kalẹ̀ wa nastafidu min salatul khawf bàbá bẹ́ẹ̀ pé wá sákìyèsí kan mi bíi wọ́n láàrin pé inú àga tí yóò máa jẹ́ àǹfààní tá a rí mú níbi salatul khawf àlàáfíì rẹ̀ kẹ̀fì yàtọ̀ àjíbá níbi àwọn bá àti máa kí tọ́ yẹ kọ́ jọni lójú yìí wàtẹ̀ǹdì ìmìtẹ́kì kọ àti títò papọ̀ eléyìí tó yẹ pé àárẹ̀kọ jìndò àmì yàtọ̀ sọ̀rọ̀ wọn ni tá a máa rí mú bẹ́ẹ̀ náà ni ìpàtàkì irun fẹlẹ Islam nínú Islam àwa ni mùsùlùmí ni ọ ṣùgbọ́n a ah, àráyè kírun islam rẹ náà ò dúró déédéé náà nù islam rẹ ò islam rẹ wọn ò ní máa wọn ò ní ma ṣàfitì rẹ síbẹ̀ ní ìta máa fi ṣàfitì pé mùsùlùmí òdodo lè yàn torí pé nù tí a máa fi pé mùsùlùmí òdodo náà nìyẹn wà. wà mí yàtọ̀ sọ̀lá tẹ̀lé jamaati bidad bákan náà a tún rí i wípé ìpàtàkì irun jama náà jáde ń ìpàtàkì kíni ìpàtàkì irun jama ọjà dèbẹ o ẹrí mo ń ka àdìsí kaníjọ òní àdìsí ìkànnínà rìwáyà rẹ dáná fi sọ pé ní la ìjìrọ̀tà bá a dà fàtì Mẹ́kà. ọ̀kan nínú àwọn sọ̀ábà bàbá náà gbajúmọ̀ àwọn ní Abu Wahab. bí bàbá náà bàbá náà ń gbé ààyè kan tó jẹ́ pé ààyè náà ó súnmọ́ Mẹ́kà etí Mẹ́kà ni tí bàbá náà gbọ́ àdìsí kan. tá ànábì ti sọ yìí pé ẹ̀sìn ń ń ò tí ì pé o ẹni tí ó bá ṣe hijira báyìí mi sọ̀rọ̀ yìí ni ẹ̀sìn ń ń ò ṣe kẹ́ni kò tí ì pé tó ń tọ̀ ń ṣe ẹni tí ó bá ṣe hijira ọ̀rọ̀ yẹn tí àbá yẹn gbọ́ báyìí bàbá yẹn darí ibi tọ́wọ́ ni kò sì padà wọlé kò sí kẹ́ni kò padà wọlé bàbá yẹn na án má Madina tààrà bẹ́ẹ̀ náà gbàdá bá yẹn dé Madina yẹn kẹsẹlẹ kẹsẹlẹ sí ibi bí wọn kálá nìkan jí nǹkan gbé wọn sá kọrọ ẹdọdọ anabi gbàdá ẹdọdọ anabi anabi wa bẹ́ẹ̀ lọ pé kó ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó láti sì tó nǹkan náà nínú pé ẹni tí ó bá ṣe yíjíra ẹsìn ló ti gbé náà nìyí lòun náà fi ní tọ̀ kóun náà ṣe hijira láti eh, Mọ́kà wá sílùú Mọ̀dínà anabi wa ni lẹ́yìn ìgbà yẹn wa ni hijira tó ṣe wa ni báadà fatihi Mọ́kà ni anabi wa ni kó o sì wà ní ibi tó o wà òun náà kọ́ ọ máa kírun rẹ kọ́ ọ máa sin lọ́hùn bó ti yẹ kó o sin lọ́hùn dáadáa. ọlọ́run ó gba ìjọsìn rẹ náà wọn náà ó sì ra àánú ọlọ́run látara ilé tó bá ṣe yẹ wàá lọ mọ̀ yìí pé là èjìrọ̀tà bá a dàfà tè Mẹ́kà kó o kó o kúrò kan pọ̀ ń lọ sílùú Màdínà kó pé ń lọ sí kó kó a ti ṣe níta fẹ́ mú bí àdìsí yẹn àwọn ọmọlé kéwù wọn fi sákìyèsí ntọ́kọ́mọ̀ ni wípé tí wọ́n bá sọ ọ̀dájọ́ kan fún ọ kankan ìbéèrè kan tí ọkọ jáde lẹnu rẹ mo fún ní yẹn o wa ń ṣé at least musa abu gan ni àbí dáhùn ra ìwà ni wàhálà ká dé fìlà dáadáa kó ká máa dé fìlà ìwo ni wàhálà kí wọn pé eh, kéèyàn kéèyàn kéèyàn dànù gbà sí eh, kéèyàn kéèyàn má tẹsán kùtù mọ́lẹ̀ tẹsán sọ fún wa sẹni tí ọba tí ọba yẹ pé kò dànù gbà sí sẹkò ní wà lè jẹnà ní tó bá kírun gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìranù ẹgbẹ́ àwọn sọ̀hábà. a jáde kò wọlé bó ṣe gbọ́ pé ọ̀rọ̀ tá ànábì sọ ni kò lè béèrè kankan kátó abúgbà tó dé ìlú Madina tẹ́gà ẹ̀ tó ta tá ànábì fún lẹ́sì ẹ wèé sá ànábì fún wọn wàá sọ kankan yìí pé ti sọ ni kò kọ́ ọmọ ìdájọ́ pé sunna mustahab mímbàbí o lè mọ bó àmọ́ náà ẹ̀sìn sọ báyìí kò yẹ kó jẹ́ pé lẹ́yà ọ̀dọ̀ ọmọ akéwì náà ní òtítà ó ti tún wá fún yẹn ṣíṣe yọ àfọwọ́ yẹpẹrẹ mú ẹlòmíì bá dé pé tó bá kírun dúrì tán nísìnyí kò sí tọ́kàn pẹ̀lú náfìlà eléyìí ń bẹ láàrin ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ akéwì náà ọba ti sálámù báyìí ló bá gbẹ̀rù lónìí bẹ́ẹ̀ ni kàwá lọ ẹ̀ ah, ẹ̀ ṣe náfìlà ni rákà mi ni dúrì. ìbéèrè tí wọn máa béèrè nìyẹn rọbìṣì béèrè rákà mélòó ni dúrì gan ẹyin rákà mẹ́rin náà na ẹyìn kọ́ ni tètè wá kí nábìlà sí ìwà nírun. njọ tí ya àìsè náà bá sì dé sí wọn náà yóò da ọjẹ njọ táwọn tí wọn ń ṣe náà bá ń gbalá dá ó sunkún ẹyọ náà. torí ìdí eléyìí àwọn nǹkan wọ̀nyí ká lè mọ̀ wípé ó pàtàkì ká kírun jàmá ó pàtàkì torí bí wọ́n wà ní bèbè rẹ̀ lómìnira pé hẹ́n tí tàwa kí kí wọn tàwa kí tí wọn náà ọ̀gbá ni sọ́nà ọ̀gbá ni tí tàwa bá jàmá gbogbo àwọn nǹkan tí yóò máa mú yàn fojú rẹ́ náà àwọn nǹkan tó pàtàkì tó pàtàkì náà ṣàáírù díì táwọn yẹn ń fọwọ́ yẹpẹrẹ múlẹ̀ ní ó pọ̀ lọ́dọ̀ àwọn tá a lajá àwọn àlekè wò tó sì jẹ́ sí pé nǹkan náà bá a mú rárá àlébù ní kálọ̀ ìjìnà sí lùsù síbẹ̀. wọ́n ní wà á mi yàtọ̀ sọ́láàtì jàmá ká lè mọ pàtàkì irun jàmá bìdá fún rẹ̀ gan-an fa inna umma torí pé kákìrún àti kó tún jẹ́ jàmá lámúyẹ́s kò tọ́ fi áàdì àwálè ìjẹ̀rì àríjà ẹ̀rí fi áàdì il àwálè àríjà kákìrún kátókì ní jàmá gbogbo bí àwọn nǹkan yìí ṣe lágbára tó bí hàlù wọ̀nyí ti lágbára tó wọn ò tún sọ pé àtún lè kí ń jàmá àtún lè kí ń jàmá àbáyé èèyàn wà lójú ogun wọn lẹ lé kí náà lójú ogun àwọn ọ̀tá ń yìnbọn ẹ̀ ń gbọ́ tí ló kàkàkàkà ẹ̀ tó máa kírun lọ ní jàmá bẹ́ẹ̀ ti ń gbọ́ fà ń kùn fún ẹni wọ́n sọ yí àwọn ẹ̀bọ́lẹ̀ ẹ̀gẹ́ ń sàn lọ́lẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀ tó kírun gẹ̀yìn ká kíyèsí o wọ́n wá bẹ́ẹ̀ bí tó ń ṣèrànù ọ̀wá ń dé bẹ́ẹ̀ lọ́tọ̀ ń dínran lọ́tọ̀ ń dé ẹ̀fọ́ lọ́tọ̀ ń àwọn apáṣẹ kò mo fẹ́ ah, mo fẹ́ gbàwé lọ́la ni nígbà wà gbàwé lọ́la nǹkan wọlé kọ́lọ́kọ́ gbàwé tó ayé gbogbo ọbẹ̀ ló sì tán àwọn nǹkan wọ̀nyẹn ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́tí gbọ́ wa tá à ń gbọ́ nínú àwọn àyíká àyíká àwọn tó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn téèyàn ò ká bí lágbára irun jama ò tún pọ̀ tó ẹ bí wọn bá kí jama ni a nírí àwọn àdìsí yìí kà kí wọn kí jama sẹbójú ogun ni wọn ló ti ṣẹlẹ̀ ká lè mọ pàtàkì ẹ làwọn sọ abáwọn yìí wọn fi di àwọn àdìsí wọn lẹ fún wa pé ẹ lè mọ pàtàkì irun o kẹsì mọ pàtàkì irun jama kì ẹ máa fọwọ́ yẹpẹrẹ mú kàmáná stẹ̀fì wọn níbẹ̀ náà látún sáǹfààní o kàmáàlà àbí ìṣẹ̀rí àtẹ̀lẹ̀ ìsìlámì yá islam òfin ẹ̀ òfin kan tó pé ni tí ò ní àyọ̀dànù kú mẹ́. ẹ rí i pé òfin islam táwọn èèyàn tó fẹ́ gàn kún òun náà lòfin tó pè tọ́ ọba máa lókun tí ọba yẹ lókun tọ́ ọba máa tọ́ ọmọ ti fún tẹ̀dọ́ ẹ̀ tọ́ ọmọ tó ń tẹ̀ ọ́ láwọn àyè kọ̀ọ̀kan ó rí pé ẹ̀fìn Islam ló pé jù ìrọ̀rùn sí ní mẹ́mẹ́ wàá na àṣàrọ̀ àti lèkó lè ha àlà ó mófin wá fún gbogbo ìṣesí kọ̀ọ̀kan tó bá wà máa yùn náà sípò á tó bá bá bẹ̀rù kàmá na stefid gẹ́gẹ́ bá tuntun máa ṣàǹfààní bákan náà náfúyà làhárọ́j àti àdìl umma gbígbé ẹ̀ṣẹ̀ kúò fáwọn àjọ yìí wàsàmà àtà àdì ìṣẹ̀ríyà àti ìsàmójúkú òfin ẹ̀sìn islam wa yìí wàsọ̀là àhìyẹ́tà àti bíbámu rẹ̀ dídá rẹ̀ tó dáa lẹ́kọ́lì zamani wàmàkà gbogbo àsìkò kọ̀ọ̀kan lọ́bàmù gbogbo ààyè kọ̀ọ̀kan náà ló níparí bàbá bẹ̀rẹ̀ wọn fún wa yìí pé nẹ́sì alùlọ́ àáyẹ̀rẹ̀ sùkọ̀nà àtàmásùká bí àwàlìwàfà àti àrẹ à iná o sẹ̀mí òun kò ṣe. abẹ́rẹ́ wọn kọ́nà kọ́nà wá ṣe kó jẹ́ ká lè mú ẹ̀sìn náà bó ti yẹ ká mú. kó sì má jẹ́ nǹkan àmì ò tún lọ tá ó ṣe é títí títí títí tá a pẹ́ lórí ẹ̀ látàrí dáadáa tí kó sì fi ká wa mọ́bẹ̀ torí pé ìrẹ̀ ọlọ́wọ́n àdúrà àwọn ẹ̀dá o abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣàgbàdo àlórí níta wí. wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹnìkan béèrè béèrè